على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث السابع والعشرين وأربعمائة وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم الجمعة فليصلي بعدها أربعا رواه مسلم وعن السائر بن يزيد رضي الله عنه أن معاوية رضي الله عنه قال له إذا صليت الجمعة فلا تصلها بصلاة حتى تتكلم أو تخرج فإن رسول الله صلى الله عليه وسلم امرنا بذلك الا الا نص الا نصل صلاه بصلاه حتى نتكلم او نخرج رواه مسلم وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من اغتسل ثم أتى الجمعة فصلى ما قدر له ثم أنصت حتى يفرغ الإمام من خطبته ثم يصلي معه غفر له ما بينه وبين الجمعة الأخرى وفضل ثلاثة أيام رواه مسلم أعرفي أنا تونسي pẹ̀lú apá kan nínú àwọn òfin eléyìí tó jẹ mọ́ àdìsí alákòókò wọn alátọ̀dọ̀ Abi Hurayra radiyallahu anhu ó ní òjíṣẹ Ọlọ́run káàtì ọlọlọrun wa kó máa bá ọ sọ pé idha salla ahadukumul jumu'ata ní ìgbà tí ẹnìkan nínú yín tó bá ṣe salatul jumu'ah tọ́bàn àti mọ̀ ikú kò lè dá ṣe salatul jumu'ah ó túmọ̀ sí pé wọn àti wá ṣe salatul jumu'ah tán lẹ́yìn imam. فليصلي بعدها أربعا ونجوه يا تسي نافلة ركع مانيو لين صلاة الجمعة الإمام مسلم لو بوا حديثي انتوكا سيويكي أتي مع السنن الرواتب àwọn súnà tánàbì kì í ṣaláìṣe tó bá wà nílé àwọn ètò ní í ṣe pẹ̀lú àwọn as-salawatul mafruḍa báyà ṣáájú àbí lẹ́yìn ìgbà tá a bá parí as-salatul mafruḍa ǹjẹ́ salatul jumu'a náà ó wà ní sunnatun ratiba bí àbí ò ní sunnatun ratiba salatul jumu'a kò ní sunnatun ratiba qawlan wahida kò ní sunnatun ratibatun qawlan wahida àmọ́ sunna kan wà tó yẹ pé marghubun fiha liman salla al-jumu'ata ba'da al-jumu'ati ṣùgbọ́n sunna kan wà tó yẹ pé à ń fẹ́ kí kékeré yẹn ó ṣe lẹ́yìn júmọ̀à fún gbogbo ẹni tó bá ṣe sọ̀látùl júmọ̀à àmọ́ kọ́bùlọ̀ sọ̀látùl júmọ̀à kò sí súnà kan tó ṣe kí wọ́n ní ká ṣe eléyìí tó ní í ṣe pẹ̀lú sọ̀látùl júmọ̀à yàtọ̀ sí pé ẹni tó bá wọ masjid à ń fẹ́ kó ṣe kí kó ṣe tahiyatul masjid gẹ́gẹ́ bí àdìsí tó ti síwájú nípa àtẹni wọnú masjid tó sì lọ́ọ́ jókòó alùpàpàfáàní tánà bí sọlá àṣìlá ṣubí léèrè asọ̀láyé tó ti ṣe sọ láti bí ó ní rárá ó ní kọ́m fọ́sọ́lì rakàtẹ́yìn wà áwùjẹ fìhìmà dìde kó mú rákà méjì wá kó o sì ṣe rákà méjì náà ní fúfú yẹ eléyìí fi hàn wá ìpèsè látòlù jùmọ̀ á òsì náfìlà kan ratibatun qablaha wala ba'daha illa liman sha'a an ya'tiya bin nafilati ba'da al-jumu'ah àfẹn tó bá fẹ́ láti mú náfìlà wá lẹ́yìn salatul jumu'ah jẹ́tẹ́lẹ́ ìbáyé wa a rí i pé. gbólóhùn tó wá nínú hadithi yìí ọfẹ dàbí ìgbà tó so yìí pé náfìlà rákà mẹ́rin lẹ́yìn sọlátul jumu'a àyẹn yàtọ̀ sí pé ó bá òfin mu ọ̀ràn yẹn ni nítorí bó ti ṣe wá ní pé idha salla ahadukumul jumu'ata ní ìgbà tí ẹnìkan nínú yín bá ṣe sọlátul jumu'a falyusalli ba'daha arba'an kọ́ya. múraká mẹ́rin wá lẹ́yìn rẹ̀ fal yusalli láàmù yẹn láàmù amr tó bá kọlu fẹ́ẹ́lù mudari' فعل المضارع يا يد مجزوم فعل المضارع يد إفادة الأمر أسمى لأن الشريعة الأمر المطلق الذي لم يصرفه صارف yuhmal ala al-wujub àṣẹ tó wá nínú alukur'an àbí sunna tí nǹkan kan ọ̀sẹ́rì rẹ̀ kúrò níbi kọjọ́ ọ̀ràn àyàn ọ̀ràn àyàn ni tó bá jẹ́ pé ọ̀wọ́ àdéfì lásán ló bá wá ajẹ́ pé kò bá já sí pé ọ̀ràn àyàn ní ká máa yan náfìlà rákà mẹ́rin lẹ́yìn salatul jumu'ah ṣùgbọ́n nínú sahihi Muslim yìí kan náà àdéfì mi tún wá tọ́jẹ́ tọ́ọ̀rì fún lihadal amri aniyatama habalil wujo tí ń sẹ́rí àṣẹ yìí kúrò nídìí kọjá pé ń tọ́ka sọ́ra yẹn nítorí pé táàdì kankan bá wá ní báàbù kan nípa ọ̀rọ̀ kan tó wáyé kó nìkan lọ wá nílò lè máa kọ́mẹ́ǹtì lé lórí tọ́mọ sọkọ sọ báyìí ọtọ́ka sí báyìí ọtọ́ka sí báyìí ṣùgbọ́n gbà bá ṣe pé lórí ọ̀rọ̀ ẹyọ kan o àdìsí tó wá ó tóbi mẹ́wàá so o gbọ́dọ̀ kó gbogbo àdìsí mẹ́wàá wá yẹn síwájú kó wọ́n wọ́n síra wọn kó jọ wọ́n wò eléyìí ni ó fún ọ láǹfààní àti gbàgbọ́ yìí tó dópin nípa àwọn àdìsí yẹn kéka ṣe pé àdìsí ẹyọ kan iná lọ kàkà tí ó fi jẹ́ pàgbọ́ yìí rẹ̀ yóò jẹ́ kọrí nkọ̀dí ẹ̀rí pé ara ti máa ń dá wàhálà alẹ́ nù pé ìwọ nísìnyí àdìsí ẹyọ kan lórí àdìsí kan tó rí yẹn inú rẹ̀ náà ló ti mófin inú rẹ̀ ló ti ń pa inú rẹ̀ ló ti ń kún sọ eléyìí àṣìṣe lè pọ̀ ńbẹ̀ ẹni tó rírọ àdéhùn báyìí ní sìn tí ò rí mi wọ́n sọ pé ọ̀ràn yẹn ni a gbọ́dọ̀ ṣe rákà mẹ́rin lẹ́yìn salatul jumu'ah ṣùgbọ́n ẹtú jáwó rẹ̀ wá mi eléyìí tó tún wá nínú sahih muslim kan náà anabi sallallahu alaihi wasallam sọ pé man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'a man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'a ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe sọ̀láàt náfìlà lẹ́yìn jumu'a kó ṣe rákà mẹ́rin sọ́nà yẹn nu ẹnikẹ́ni tó bá fẹ́ láti ṣe sọ̀láàt tí ṣe náfìlà lẹ́yìn jumu'a kó nítorí wọn ṣe rákà mẹ́rin eléyìí jẹ́ sọ́ọ̀rì hàn lil hadith al-awwali min an yatamáhàbọ lil wujub ó ti sẹ́rí àdìsí alákọ̀ọ́kọ́ kúrò nídìí kọjá pọ́nrán yàn ní tọ́ka sí. fayabqa ala al-asl yóò wá bẹ̀ lórí pé ìpìlẹ̀ bí náfìlà ṣe rí lọ náà ẹni tó bá fẹ́ àbẹ́ni tó bá fẹ́ ẹni tó bá fẹ́ kó ṣe yóò gba aládẹ ẹni tó bá sì ṣe kò sẹ́sẹ̀ lọ́rùn rẹ̀ eléyìí fi hàn wáyé pé kì í sọ̀rọ̀ ẹ̀yàn òun náà ní kí àsìrìkà mẹ́rin yẹn báadà sọláàtì jùmọ̀ hadithi sọ pé raka mẹ́rin báadà sọláàtì jùmọ̀ a sì rí nínú àwọn hadithi míì pé ń bẹ nínú sí anabi sallallahu alayhi wa sallam pé ńgbà tó bá padà sílé báadà sọláàtì jùmọ̀ ó máa mú raka méjì wá ní náfìlà ni hadithi sì sọ pé mú raka mẹ́rin wá lẹ́yìn jùmọ̀ anabi sì máa mú raka méjì wá lẹ́yìn jùmọ̀ èwo lọ́lọ́lá jù bí ká máa ṣe rákà mẹ́rin ni àbí ká máa ṣe rákà méjì. àwọn olùmọ̀sọ yìí pé ẹjẹ́ àwòwò ibo ni wọ́n sọ pé tó máa ń ṣe rákà méjì ilé rẹ̀. sọ́wọ́n ṣẹlẹ̀ rí pànàbí sallallahu alaihi wasallam parí salatul jumu'ah ọwọ́ amúnáfíà wà lẹ́yìn jumu'ah rákà méjì ní masjid kò rí. tí ó bá yẹn bàdà sọláàtì jùmùà fìlmẹsídì níṣẹ ló máa mú wá ní rákà mẹ́rin eléyìí ń tọ́ka sí pé àti rákà mẹ́rin àti rákà méjì ọ̀kan nínú méjèèjì ọ̀takùra wọn ṣùgbọ́n ibi tí a máa gbé ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì sí ń kọ́ ńlọsọ̀tọ̀ọ̀tọ̀ fàlẹ́yìí mẹ̀ńkánà mùsọ̀lẹ́yìn bàdà jùmùà ti fàlẹ́yìí sọ́lẹ̀ àrùbáàn fìlmẹsídì nù bayna qawsayn á fi sínú bracket ẹni tí ó bá ṣe náfìlà o lẹ́yìn solatul jumu'a o kó múraka mẹ́rin wá o ìyẹn tó bá ṣe pé nínú masjid ni ó bá ti ṣe. ṣùgbọ́n ìta gbọ́ Ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe múraka méjì yẹn fadhalika khassun biman arada an yatanaffala ba'da al-jumu'ati fi baytihi eléyẹn ó dúró gédégbé bẹ́ẹ̀ ni tó bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn sọ̀láàtì jùmọ̀ nílé tiẹ̀ èwo wá ni wọ́n máa ń ṣe ní méjèèjì kó kálukú ọyẹ fáìlì ẹ̀ wò àwọn ẹsẹ̀ rákà mẹ́rin ní mẹ́sídẹ̀ẹ́d àbí méjì nílé ìwọ la máa ṣe ẹlòmíì wàláì kìí fáwọn àlàlà tọ́ tó ń torí di eléyìí ìyẹn ń kẹ́kọ̀ọ́ kéèyàn lè bàa fi ṣèwà wù mí àtàwọn àtẹ̀yìn ìpèníjà ńlá lélẹ́yìí fún wa ká má bàa bọ́ sábẹ́ ọ̀rọ̀ ọlọ́run bá wa tó ní atamuruna an-nasa bil birr wa tansawna anfusakum wa antum tatluna al-kitab afala ta'qilun lóde dáhùn ọmọ pa àwọn èèyàn lọ síbi dáadáa lásìkò táyìn gbàgbé ara yín káwọn máa ṣe dáadáa kó wọn wà lìjánà kẹ́yìn ó sì pàtì kó má bàa rọrùn fún yín láti wà lìjánà ẹ̀yin lẹ́yìn sì ń kà á fún wọn fa ẹ̀yin mi làákà ẹ̀yìn láṣẹ kà kò sí làákà ẹ̀fẹ̀ ní ti máa ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí gbogbo ọjọ́ dé ṣòkòtò wa kó le ká múra gírí àtẹni tí ń sọ àtẹni tí ń gbọ́ gbogbo alàǹbùkátà àti wà lìjánà ẹ má jẹ́ kí irú àwọn ànàwọ́ àfìlè yìí báyìí kó gbẹ̀yìn nínú ọ̀rọ̀ wa nínú ṣèṣì wa. ẹ rí sàhábì tó sọ fún anabi sallallahu alaihi nígbà sal tọrọ ntọ tọrọ ó ti dáhùn kọlọ nǹkan òró kò lẹ́ẹ̀mejì torí pé ntí àwọn wá nù tiwọn àwọn ọ̀wá àti gun volvo àwọn ọ̀wá àti gun chevrolet wá ní kíni sọ fún tọrọ. ibi tí ẹnu rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ lọ tó náà léego ṣé mo lè rí owó mi tó ti kí subhanallah sòsìkò sàbẹ̀ ìkìlọ̀ ń sọ as'aluka murafaqataka fil janna kéṣe kí wọn àlùjáná lásán àní kí n máa bẹ pẹ̀lú rẹ̀ lálùjáná ẹ̀sìn ọ̀gá náà bíi a fil firdawsi al-a'la ní firdawsi tó ga jù tó máa ń bẹ pẹ̀lú ànábì sọ̀rọ̀ pé bíi táwọn ẹgbẹ́ wà náà ni ìwọ náà wà. àwọn akọ́wé dalek pàǹpẹ́ nǹkan mi yàtọ̀ sí lẹ́yìn fọkọ́t ọ̀wọ́n tí mò ń fẹ́ náà nù. kí lóun náà bí wàá sọ fún àìní alẹ́nàfẹ́sẹ́kẹ́ bí kẹsàrẹ́ ti sojú. ràn mí lọ lórí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àforíkanlẹ̀ fọlọ́. wọ́n sojú dùn hùn náà ó kúlẹ̀ kọ́. وأريد به الصلاة, به الصلاة فهو من باب إطلاق الجزء وإرادة الكل àmì lọ́wọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àforíkalẹ̀ fọlọ̀ yìí ṣe pé foríkalẹ̀ lásán náà nábì gbà lérò yẹn ni pé sọ́dáàt lẹ́yìn fọ̀rọ́ìb nàwáfìl torí pé kò sí ìtumà fún gbogbo ẹni tó gbárí mọ́ náfìlà nígbà tí ọ̀ranyàn rẹ̀ ò dúró déédéé òsì tùmọ̀ fún síbẹ̀yìn náà rí inú àdìsí kùdùsí níbi tọ́lọ́ ọba wa ti sọ pé wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma aftaradtuhu alayhi wa la yazalu abdi yataqarrabu ilayya bin nawafili hatta uhibbahu ẹnìkan wá ti súnmọ́ mi ọlọ́run pẹ̀lú kankan tí mo nífẹ̀ẹ́ sí tó kéèyàn ṣe tí mo ṣe lọ́ràn yẹn lé lórí sí ọ̀rẹ́ láì. nígbà tó pọ̀nrán yẹn ti tó ń ṣe náfìlà ó ní ó ní ẹ̀yin tẹ̀ ń dara yín láàmú rákà mẹ́rin rákà mẹ́rin mẹ́ta ó di mélòó ó di mọ́kànlá ẹ fi mẹ́rin kún ó di mélòó mẹ́ẹ̀ẹ́dógún ẹ fi méjì kún ó di mélòó mẹ́tàdínlógún ni làwọn ń ṣe lójoojúmọ́ ó lóun máa ń ṣe mí atú rákà fìlẹ̀ yìí yìí ẹnikẹ́ni tó bá wá ti súnmọ́ lọ́n àkọ́kọ́ tó ọkọ ṣe láti rọ́lọ́n súnmọ́ òun náà ni gbogbo ń tọ́lọ̀ sí lọ́ràn yẹn fún ọ. ẹrú ọ̀wá ni yé gbìyànjú lẹ́yìn ọ̀ràn yẹn láti súnmọ́ èmi ọlọ́run pẹ̀lú náfìlà fi nífẹ̀ẹ́ rẹ̀. yẹn ni pé náfìlà máa nítumà fẹ́ni tó bá ń ṣe ọ̀ràn yẹn kò sí tùmà kankan fẹ́ni eléyìí fi hàn yín pé ìpèníjà ńlá ni níwájú wa wàláhì wàláhì ọ̀pọ̀lọpọ̀ nínú wa gan tipátipá là ń fi ṣe fọ̀rọ̀ ẹ̀ ìtọ́jú ọ̀ràn yẹn ẹ ti sọ̀rọ̀ náfìlà Aisha nínú àdéhìí kan ó bá fi lè pa kìyàmù lẹ́yìn tẹ́ ẹ pa àwọn ẹ ti sọ nùnú sọ gbogbo ẹ lẹ́yìn ọ̀ràn yẹn ẹni tó fẹ́ gẹ́gẹ́ bí àwọn ọmọ náà náà ṣe ṣiṣẹ́ torí di eléyìí báyìí afẹ́ wà lìjánà ara àwọn nǹkan tá a mójútó nù rákà mẹ́rin lẹ́yìn sọ̀láàtì jùmọ̀ tó bá jẹ́ pé ní mẹ́sìlì láti fẹ́ mu wa àbí rákà méjì tá a bá délé tó bá jẹ́ pé ilé láti fẹ́ mu wa ṣé kò jẹ́ mẹ́fà báwọn afẹ́ ṣe mẹ́sìlì láti tún fẹ́ ṣe ń lé lọ́dún mélòó tá ń bẹ̀ wá ibi tí bídé àti bẹ̀rẹ̀ nù rò pé yé wa nígbà man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'a mọ̀tìsí arba'a ìlẹ́yìn wọn ni masjid ni tùwọ́n ti lánàá bí tó máa ń ṣe méjì lé ó di mélòó bídé àti wọ́bẹ̀ àbí ọ̀wọ́bẹ̀ ọ̀kan nu méjì ni èwo la ní ládájú mẹ́rin mà ní masjid ah ṣé bá sọ yí pé nínú òfin wípé gbogbo ntísẹ́ rẹ̀ bá pọ̀ jù tẹ́ẹ̀rí tó sì mú wa bá fẹsẹ̀ rinlẹ̀ ìmọ̀ níláàdá ju nítorí kéré jùlọ. ẹ̀rí wo lọ́wọ́ wá wípé afdalu salati rajuli ma kana fi baytihi illa al-maktuba ètò ọlọ́lá jù nínú àwọn sọ̀làwàt tọkùnrin mú wa oná lè tó bá ṣe ń lé rẹ̀ àyàfi sọ̀láàtù tó jẹ́ ọ̀ranyàn tó jẹ́ pé masjid láti máa ṣe eléyàn ló fún eléyìí lágbára lórí ti masjid. sẹ́ni kété tá a bá ti wá sálámà lábàá dìde láti múraká mẹ́rin yẹn wá tó bá pinnu masjid láti fẹ́ ṣe ẹ̀dín mu o ẹlòmíì ní padà sílé bá dà sọ̀láàtù lójúmọ́ àwọ̀ torí pé fẹ́ yíra kúndùyà ti sọ̀láàtù fantashiru في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا o ní nǹkan kan tó fẹ́ gbé ọ padà lé ibiṣẹ́ rẹ lọ ń padà lọ sáwá yìí pé ibiṣẹ́ ni kò ti lọ yẹn náà fìlà yẹn nígbà tó ti gbéṣẹ́ lẹ́dìí ọ. sọ ajẹ́ pé sinimá street kò tó máa lọ. ṣéṣe abá ti wá sálámà tàì sálámà ní lábàá dìde rárá o gẹ́gẹ́ bí àdéhùn ti ń bọ̀. sábà parí sọ láti kan sábà fẹ́ ṣe sọ láti míì agbọdọ je jẹ́ kí nǹkan kan la méjèèjì nítorí kíni kọ́ran èèyàn má ma na mọ́ náàfilà kọ́ran èèyàn má bàa lúpọ̀ mọ́ náàfilà nítorí wọ́n ti kọ̀ fún wa nínú òfin láti máa da lóru papọ̀ mọ́ sápà. tòmátà parí ọ̀ràn yẹn yẹn wàá ṣe díkìrì àwọn kẹ́ ti fà sọ́là láàrin méjèèjì ó ti àbí kò dìde kó o ń bi tó ti parí ọ̀ràn yẹn yẹn kó lọ síbòmíì àbí kò ti kọ́kọ́ báyàn kan sọ̀rọ̀ náà kó tó bẹ̀rẹ̀ náà fìlà àbí kò ti ẹ̀ ti kọ́kọ́ jáde nu mẹ́sídì náà kó tó yẹn náà fìlà tó gbélé yẹn ń sàmì pé eléyìí yàtọ̀ sí eléyìí tọ́ba ajẹ́ bẹ́ẹ̀ ìmáàmù Abu Hanifa rahimahullah oníṣẹ́ wáyé pé sọ̀ láti tá à ọba jẹ́ sọlá tó ní rọ́kà mẹ́rin àwọn àtìkù àtàyà lẹ́yìn rọ́kà ẹlẹ́kẹrin ibi tó ti yẹ sálámà àwọn alérò yìí pé rọ́kà kejìlá ṣẹ̀ṣẹ̀ parí àtàyà alákọ̀ọ́kọ́ là ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe sẹ́mi kó máa ń ṣẹlẹ̀ láyé ijó òun máa ń ṣẹlẹ̀ tí máa ń ṣẹlẹ̀ láyé láyé à yóò torí tí àwọn afọkàn wa rò lónìí la hawla wala quwwata illa billah gbogbo àwọn fáìlì tó sọnù àwọn èèyàn rántí rẹ lónìí àfi tí wọn bá wọ sọláàtì bí tí wọn fowó pamọ́ sí Allahu akbar ìgbà náà wọn rántí tọ èèyàn wọn sàtáyà ẹlẹ́ẹ̀kejì ó wá lérò pé sálá ni rákà mẹ́rin ló sì fẹ́ mú wa. sìbẹ́yìn náà ti mọ̀ pé kí ni ó tún ṣe yóò tún dìde lọ ó ti wá rùkú ó ti gbórí sókè láti rùkú kó tó sọ sí níyè pé rákàkàrún lélẹ́yìí kì í ṣe ẹ̀kẹta kí ni ó ṣe lọ́dọ̀ kò ní kí à pé kí ni nítorí tó sọláàtì rẹ bàjẹ́ nítorí pé ó ti fi kún kínni sọláàtì lọ́wọ́ àárín ìgbà tó rántí o. imaamu abu hanifa rahmatulahi alayhi àwọn ní tó ṣẹlẹ̀ ni pé ìgbà tó ti jókòó tàtàyà ní rákà kẹrin yẹn sọláàtì lèmàdá wọ́n nítorí pé ọ̀pọ̀lẹ̀ yìí ṣe dandan oníkéka parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum lọ́dọ̀ tánu alimami abu hanifa wọ́n ní sábà ti lè ṣe nǹkan yapa ṣíṣe sọ̀láàt nígbà tá a ti parí sọ̀láàt sọ̀láàt ti pé kò nídìí sàlámù alaykum lèmàdá wọ́n nítorí asalaamu aleykum gan kìí sara ẹ̀yà ọ̀rọ̀ sọ̀láàt ní ìsìn máa bá sọ̀láàt rẹ̀ nso kọ́ àlórí rákà alákọ̀ọ́kọ́ kẹ́nìkan wá wọlé kọ́ aṣọ pé asalaamu aleykum ọ̀nsálámà sí kí ló ṣe sọ̀láàt yẹ ọba dé tọ́ba jẹ́ pé nínú ọ̀rọ̀ sọ̀láàt bá ní asalaamu aleykum sọ́yẹ́ kọ́ ba sọ̀láàt jẹ́ wọ́n sọ pé àwọn rẹ̀ bímọ wà lórí sọ̀láàt ó ní alihamudulilayi ṣé sọláàtì bàjẹ́ kò bàjẹ́ nítorí alhamdulilayi min jinsi aqwali sọlá wọn bẹ nù àwọn ọ̀rọ̀ tó jẹ́ ẹ̀yà ọ̀rọ̀ nù sọlá unlike asalaamu alaykum torí kum yẹn kum yẹn lugatu takhatub èdè ìbáyà sọ̀rọ̀ ni conversation so nígbà tó ti kum rẹ̀ yún. ó ti di ọ̀rọ̀ tí ì sara ọ̀rọ̀ sọ̀láàt wọn nígbà tó ti jẹ́ pé ọ̀rọ̀ tí ì sẹ́ ìyà ọ̀rọ̀ sọ̀láàt là ń fi jáde nù sọ̀láàt ajẹ́pẹ́tà bá ti ṣe ń tí ì ṣe ẹ̀yà tẹ sọ̀láàt náà ń kọ́ sọ̀láàt ti pé bí kò bá sọ̀láàt rẹ dókun kọ́ rọra só lọ́dọ̀ Abu Hanifa sọ̀láàt rẹ ti ṣe kí ni ó ti pé torí ẹ̀ Abu Hanifa ni ńgbà tí èèyàn ti parí sọ̀láàt rẹ yẹn pẹ̀lú àtàyà lọ́dọ̀ tàwọn sọ láti rẹ̀ ti pé rákà nàmbà five yẹn àwọn sọ pé náfìlà ló ń ṣe rákà nàmbà five yẹn wọ́n ní náfìlà ló ń ṣe ìyẹn ni kó gbé náfìlà wọnú ọ̀ràn àyàn ẹ wo nǹkan bẹ́ẹ̀ fa a sì sọ pé lábẹ́ òfin ṣẹ̀ríà ọ̀ràn àyàn ní ká sí gbogbo ohun tí ó mú kí ọ̀ràn àyàn dàpọ̀ mọ́ náfìlà nínú àwọn sọ̀làwàtì. ẹ wá wọ ọ̀nà tó fi dàpọ̀ mọ́ra wọn lọ́dọ̀ Abu Hanifa wọ́n sì ní òbúrú wọn á ní rákà karùn yẹn náà fìlàní ìgbà tó wá jẹ́ wípé ṣẹ̀rí wa láti máa yan rákà kan ṣoṣo náà fìlà ajẹ́pẹ́ yóò tún fi kan kún sódà tí ó fi sálámà lórí rákà méjì eléyìí ọjọ́ ọ̀rọ̀ ta ni alimami abu hanifa so lọ́dọ̀ tí wọ́n dàpọ̀ mọ́ra wọn kọ́tọ́ kọ́tọ́ lábẹ́ òfin wàá parí ọ̀ràn yẹn yóò clear kó tó bẹ̀rẹ̀ náà fìlà ní madhabu abu káyipẹ́ fẹ́ yẹn náà fìlà lẹ́yìn immediately. sọ́wọ́sọ́ asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah kálukú wọn ti dìde láwọn hànàfíyà wọn ti bẹ̀rẹ̀ sí ní yanáfìlà kí wọ́n tó ṣe àwọn azikar ìta nàbì sallallahu alaihi wasallam máa ń ṣe lórí lẹ́yìn as-salat sọ́dà abẹ́ kò kúkú dà torí ẹ̀ iná ìlànà ti sọ yìí pé kọ̀tọ́. sọ́yẹ́ pé immediately tá a bá ti sálámà lórí sọ̀látùl jumu'ah lèyàn wà á dìde ní ọmọ múraka mẹ́rin wa kí ni ọjọ́ yọjọ sọ̀látùl zuhur ike sọ̀látùl jumu'ah yẹn akọ́kọ́ fi gbára gbóná wà ilá gbọ́dọ̀ ṣe lọ́jọ́ bẹ́ẹ̀ ẹhẹn àwọn oníṣẹ́ wa mọ̀ ọmọ alérò pé mẹ́rin táwa ṣe ní ambele ntase pé lọ́dọ̀ Abu Hanifa gẹ́gẹ́ bíi zuhur náà ni wọ́n máa ń ṣe mẹ́rin yẹn wọ́n ṣe méjì wọ́n tún kún wọ́n ṣàtàyà wọn ní sálámà wọ́n tún dìde wọ́n tún mú méjì wá ńgbà wọn bá parí rẹ̀ wọ́n tún ṣàtàyà wọ́n ṣẹ̀ṣẹ̀ sálámà tamaman ka salati zuhur. tọ ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'an ẹni tó bá fẹ́ yẹn náfìlà lẹ́yìn salatul jumu'a àkọ́yà múraká mẹ́rin wá tí wọn tí wọn gbà lérò ni pé wàá kí mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ kó tó sálámà kan àbọ̀ ṣe méjì méjì kó tó sálámà méjì méjì kó tó sálámà eléyìí lè tọ́ wọ́pọ̀ eléyìí ò túmọ̀ sí pé gbàtánà bí sọlá àṣìlá ṣe pé salatul layli mẹ́sìnà mẹ́sìnà ibi sọlá tuta máa yẹn náà fìlà rẹ̀ lóru rákà méjì sálámà rákà méjì sálámà ni àní gbọ́ yé. pé mafhumul mukhalafa wípé amma salatu nahar falaka an tusalli kayfa shi pé àwọn tó bá gbé salatu tọ̀sán ni ajá wípé alẹ́mú mẹ́rin wá kátó sálámà alẹ́mú mẹ́fà wá kátó sálámà alẹ́mú mẹ́jọ wá kátó sálámà rárá torí káwọn olùmọ̀ sọ wípé wọ́n sọ wípé salatu náfìlà tòru rákà méjì méjì ni nítorí pé òru làwọn èèyàn máa ń yan náfìlà jù tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé tọ̀sán kọ́ ó lè jẹ́ mẹ́rin mẹ́rin torí innahu kharaja makhrajal ghalib ọ láti ṣàlàyé ètò pọ̀jù nínú àkókò tí wọ́n máa ń yan náfìlà tó bá jẹ́ pé ètò pọ̀jù nínú àkókò tí wọ́n máa ń yan ni èyí tí wọ́n á yan pọ̀ nù tiẹ̀ náà ńkọ́ méjì ni ọjẹ́. ṣùgbọ́n o tí yẹn bá wọn yan náfìlà rákà mẹ́rin ní tẹ̀lé ń tẹ̀lé tó wá kan fún sálámà tó burú pé ni mo fi bó tilẹ̀ jẹ́ pé mẹ́nu àwọn ẹ̀rí tó lẹ jù ṣùgbọ́n ẹ̀rí torí àárín tó takò àdìsí kẹsì ẹ̀ tún wá tó sọ láti ń bẹ̀fẹ́ ní tó bá yan náfìlà rákà mẹ́rin ní tẹ̀lé ń tẹ̀lé tó fi sálámà kan parí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé apẹ̀ inú wà láàrin àwọn olùmọ̀ nípa ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ eléyìí jẹ́ báwọn. lọ́dọ̀ ìmáàmù Malik rahimahullah àwọn làwọn kórìíra rẹ̀ ọ̀gbọ́dọ̀ yan náfìlà lẹ́yìn sọ́látùl jumu'ah mọ́sálásí lọ́ba yìí pé ibi tí wọ́n ti ń tẹ̀lé màlìkíyà látòrí dẹ́sẹ̀ lọ́ba wà by the time tí ìmáà bá filẹ̀ sálámà títí tẹ̀ ìjáde nu mẹ́sìlì ó ní rẹ́ẹ̀nì kankan yẹn náà fìlà tí bàbá wa fẹ́ dàn wò àwọn tí ó dúró láti fọ èsì fún ọ tí ẹlòmíì gan bá tiẹ̀ lọ gbé ọjọ́ kùntù láti tó wọn pọ̀ torí wọn mọ oko ti tako ìmáàmù Malik ìmáàmù Malik ló ń kórìíra rẹ̀ فالمذهب على كراهته أي التنفل بعد الجمعة المذهب المالكي أو أقول إرادة وما إنه مذهب المالكي ويكن الراجح إيه تتوج ونقول لي لا في لا صلاة الجمعة والمشهور كراهته ìwé ètò gbajúmọ̀ jù onípa àkórìíra rẹ̀ èyí tó tẹ̀wọ̀n jù ọ̀tàkùn ètò gbajúmọ̀ jù èwo la lò ẹ̀yin nù ẹ̀yin nù nígbà tẹ́ fẹ́ takò máàlíkù ní madhabul màlìkì àwọn sọ pé èyí tó gbajúmọ̀ jù làwọn ti síwájú èyí tó tẹ̀wọ̀n jù torí pé èyí gbajúmọ̀ jù ni wọ́n máa fi ṣe fatiwa èyí tẹ̀wọ̀n jù kọ̀fọ́ọ̀mù rẹ̀ gẹ́gẹ́ bí alukọ́bùbù wọ́sẹ́dìlú ni gbígbọ́ wọlé yà nígbà tá a bá dúró nu sọ́láàt àti ti dáwọ́lẹ̀ wọ́n á sọ fún yín pé alọ́ọ̀jẹ̀ ètò tẹ̀wọ̀n jù òní kọ́bùdù toró lẹ́ẹ̀rí rẹ̀ tẹ̀wọ̀n jù ṣùgbọ́n sábìlù kọ́sẹ́rì kan fún ó ní onímọ̀ ṣòwò olọ́gbàjúmọ̀ jù èyí tó gbajúmọ̀ takò èyí tó tẹ̀wọ̀n jù èwo láwọn lò màálìkíyà level mashhur ètò gbajúmọ̀ jù kí ètò tẹ̀wọ̀n jù ń kọ́ kọ̀fọ̀ọ̀mù rẹ̀ lófin tí kálukú dáwọ́ lẹ̀ láwọn màlìkíyà. tọ́ bákan náà ànábì sallallahu alayhi wa sallam ó ní ẹni tó bá gbààwẹ̀ Ramadan ó tún wá gbààwẹ̀ ọjọ́ mẹ́fà tẹ̀lé ní oṣù Shawwal níṣẹ́ ni ó dàbí ìgbà tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbààwẹ̀ tí máa ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún nù. eléyìí ẹ̀rí tó mu amúnádókò ó rinlẹ̀ tòṣùgbọ́n Imam Malik ni mo kórìíra rẹ̀ lèmàdá ó ní mo kórìíra rẹ̀ ètò kíkórìíra rẹ̀ yẹn ó ní mo ṣòwò gbígbà ẹ̀yàn onírọ̀ àjẹ́ ńgbà tí ètò gbajúmọ̀ jù takò ètò tẹ̀wọ̀n jù èwo làwọn lò ètò gbajúmọ̀ jù yẹn ni kí láàrin tiwọn ló ti gbajúmọ̀ òkè sí pé nu sẹ̀rí ìsìlámù yẹn ni kó gbajúmọ̀ lọ́dọ̀ tàwọn tẹ̀lé yìí jẹ́ báwọn irú àwọn kan yẹn wá pọ̀ lórí tí Imam Malik fi kórìíra ṣíṣe ntẹ́rì tó mú wá tẹ̀wọ̀n wọ́n ní saddan lidhara'i' saddan lidhara'i' láti tilẹ̀kùn káwọn èèyàn gbàgbọ́ yẹn tí ò rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ tilẹ̀kùn káwọn èèyàn gbàgbọ́ yẹn tí ò ṣe déédéé ìpè ńlọ ṣe déédéé wọ́n nítorí pé ní ìsìta bá parí salatul jumu'ah tí kálukú bá ń dìde tí mú náfìlà araka mẹ́rin wá náfìlà araka mẹ́rin wá àwọn èèyàn tí wọ́n mọ̀ wọ́n lérò yìí pé lọ́jọ́ júmọ́ àwọn yàtọ̀ sí sọ̀láàtò júmọ́ àwọn àtúgbọ́dọ̀ ṣe sọ̀láàtò bọ̀ èèyàn mélòó la fẹ́ sàlàyé fún gbígbé bó ṣe jẹ́ bó ṣe jẹ́ nì kakuku tilẹ̀kùn yún mo rò pé gẹ́ẹ̀tì dọ́fà táwọn náà fi sọ tí wọ́n sọ táwọn náà rí sọ àbí wọn ò rí sọ wọn rí sọ ọkọ̀ bá nítumọ̀ àti ọ̀bá sáde sí yẹn àmọ́ kò nítumọ̀ àmọ́ ń gbà sáde ti ṣe kí ni tó ti wà tọ́ takò torí gbogbo agbárí tó bá fi lè takò àdé àbọ̀takò Qur'an kọfọ ọmọ rẹ̀ mẹ́lò fi ṣẹ̀rí àṣọ. tàwé Ramadan wọn làwọn aláìmọ̀kan lè lérò wípé Ramadan ò ní jẹ́ Ramadan o láì gba àwẹ̀ mẹ́fà lẹ́yìn rẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ káwọn lè tilẹ̀kùn àgbọ́yé kágbọ́yé yìí làwọn fi ní kò sí tọ́jú bẹ́ẹ̀ ẹ mẹ́gbà àwọn sì ní tọ́jú bẹ́ẹ̀ pọ̀ ẹgbàá torí pé ẹ̀rí tó mú wa ń kọ́ ọjọ́rú ti dẹ́mbẹ́ o tọ́ àtiwárí nísìn ọmọ yẹn náà fìlà lẹ́yìn sọ̀láàtul jumu'ah ẹtí bá sì ń ṣe ọdájú pé dáadáa ní í ṣe fúnra ara rẹ̀ torí àwọn náfìlà náfìlà náfìlà náà ni wọ́n fi kúnṣẹ́ wa káfí rọ́nà lọ́njọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọ́lọ̀ wọn jẹ́ ká rọ́nà lọ. àdìsí tó tẹ̀lé òun alátọ̀dọ̀ àṣà ibn Yazid ọlọ́run ọba kúrẹ́nu sí ó ní Muawiya Amirul Mu'minin ó sọ fún kọ́nà wọn yọnu sí ó sọ fún pé idha sallayta al-jumu'a tó o bá ti ṣe salatul jumu'a fala tasilha bi ọ gbọ́dọ̀ sopọ̀ mọ́ salatu mi lẹ́yìn rẹ̀ o jẹ́ kí jùmọ̀ ọdún gédégbé ọ gbọ́dọ̀ súnmọ́sọ láti mí lẹ́yìn rẹ̀ o hatta tatakallama títí tó fi kọ́kọ́ sọ̀rọ̀ náà títí tó fi kọ́kọ́ sọ̀rọ̀ náà àtùkárì salatul jumu'a ọ sọ̀rọ̀ kó tó ṣe náfìlà mi aw takhruj àbí kọ́ kọ́kọ́ jáde náà kúrò ní masjid kó tún wá wọlé padà tẹ̀wọ́n bá ti sọ̀rọ̀. ẹni tó bá rí ọ tó ń tún ṣe sọláàtì ọrụ ọ̀rọ̀ ọmọ pé sọláàtì mi ló ń ṣe bá ti sọrọ sọláàtì ti dádúró èyí dádúró tẹ̀lé súnà anábì sọlá àṣìlá ó ti tó àbójáde tí wọ́n wọlé padà kó tó di kó ọyàn tó ìgbà wá ẹ sílábà lẹ sọ ní àbí yorùbá tába ti kọjá tába ti parí àzùkà débò tába ti parí àzùkà ròyìn débi parí allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram ìgbà náà lẹ tó lè sọ̀rọ̀. يعني كذا بات قاري صلاة أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام بنا لا تولي صورة يعني كذا بات بين نافلة لين أونايا بنا لو تولي درسني نافلة أما تبات تسيبا على الدانيو تبعوا تسبيح سيكوسي wọn adikaar tó yẹ kó o ó súnmọ́ kí tọba ti parí náfìlà kò sì gbàgbé wọn kọ́kọ́ farabalẹ̀ ti ni lé ọ lárí tí wọ́n bá parí wọ́n máa yẹn náfìlà. nínú ya yálà wa Aisha radiyallahu anha oníkànnì bá sallallahu alaihi wasallam bá ti sọ̀láàt kì í sọ̀rọ̀ ṣáájú kó tó sọ pé astagfirullah astagfirullah astagfirullah allahumma anta as-salam wa minka as-salam tabarakta ya dhal jalali wal ikram. gbà náà ni wọ́n kọjú sáwọn tó ṣe sọ láti lẹ́yìn ẹ̀ ìgbà náà là yọ ọ̀rọ̀ sílẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ ṣe ìgbà yẹn ẹni tó bá fẹ́ yẹn náfìlà lẹ́yìn sọ̀látul jumu'ah ó lè yẹn náfìlà ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ọ́bọ̀ yìí ni sọ̀rọ̀ Muawiya ni o ó ní tó bá parí sọ̀látul jumu'ah mọ́sọ̀kọ̀ mọ́sọ̀láti mi ṣáájú kó tó sọ̀rọ̀ àbí kó kọ́ jáde nínú mẹ́sídìí kó tún á padà àgbọ́yé tiẹ̀ ní sọ fún As-Sa'ib ibn Yazid nìsín ó wá fẹ́ mẹ́rin wá lórí tí ó ń sọ ẹ mọ̀ pé nísìnyìí ẹni tó ń bá sọ̀rọ̀ òun jẹ́ Khalid Zihin kò sí nǹkan kan lórí rẹ̀ tọ́ta kó ń tán fẹ́ bá sọ ẹni tó sì sí nǹkan kan lórí rẹ̀ tọ́ta kó ń tán fẹ́ bá sọ kò ní béèrè ẹ̀rí pàápàá jùlọ ńgbà tó bá ti mọ̀ ọ̀tọ̀ ń bá sọ kì í ṣèfẹ́nu rẹ̀ lọ́n bó sọ. sòṣùmọ́ kò burú kí olùmọ̀ tí ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn lábẹ́ àgbọ́yé tiẹ̀ kó tó kín lẹ́yìn pẹ̀lú ẹ̀rí tó mú sọ́ńtọ́sọ torí kí ni torí kí ọkàn ẹni tí ń bá sọ̀rọ̀ lè bá a balẹ̀. gẹ́gẹ́ bí anabi ibrahim aleyhi salam rabbi arini kayfa tuhyi al-mawta qala awalam tu'min qala bala walakin liyatma'inna qalbi. ọlọ́run fi hàn mí o báwo ló ṣe jókòó ǹde ọ̀ gbàgbọ́ ni ó lóun gbàgbọ́ ṣùgbọ́n fẹ́ kọ́kàn wọn balẹ̀ ìjẹ́ yìí náà ń pè ní practical kọ́mọ̀ mọ́ ní theory tọ́lọ́sì ní kọ́lọ́ mẹ́yẹ mẹ́rin bí kọ́ mẹ́yẹ àdàbà ẹyẹ ògòǹgò ẹyẹ gúnugún ẹyẹ lèkèlèkè ọlọ́run á ní kó gún pọ̀ ẹnìkan inú ibi tá a ti mú nǹkan gúngún nù. ibi tá ibi tí nǹkan gúngún ti bẹ̀rẹ̀ kò rí bẹ́ẹ̀ àbí òye wa kò rí bẹ́ẹ̀ so ọlọ́wà ni gbogbo wọn dún wọn pọ̀ wá gún wọn pọ̀ thumma ja'ala 'ala kulli jabalin minhunna juz'a wọ́n ti wá wọn gúngún pọ̀ wá pín wọn sọ́nà mẹ́rin kó o fi ọ̀kọ̀ọ̀kan sórí àpáta kọ̀ọ̀kan thumma ud'uhun wàá pè wọ́n ṣé wọ́n gbòǹgbò ìwọ gúnugún ìwọ àdàbà ìwọ ẹyẹ lékelèké ya'tinaka sa'ya wọ́n máa rìn bọ̀ wá bọ̀ ni wa'lam anna Allaha 'azizun hakim mọ̀ pé ọlọ́run ọba alágbára ni tágbára rẹ̀ borí gbogbo agbára ọlọ́gbọ́n ni tọ́gbọ́n rẹ̀ sì dókun. ìfẹ́ dàkún gbàdúrà ń ṣe bẹ́ẹ̀ bá ara kí ló tún kù mọ́ so e- àmàdájú àmàyékè ti ṣẹlẹ̀ mẹ́ o torí ẹ̀ náà ni ló jẹ́ kó olùmọ̀ tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa òfin ọlọ́run nítorí gbọ́yé nípa òfin ọlọ́run ń sọ láì béèrè lọ́dọ̀ rẹ̀ tó bá fẹ́ ó lè mú àwọn ẹ̀rí tí ń kí nǹkan tó sọ lẹ́yìn wá tí wọ́n fi mọ ọ̀nà wo ni wọ́n gbà mú àwọn àdájọ́ yìí jáde látara àwọn ẹ̀rí yẹn kí ẹ ṣe nítorí nǹkan kan ìwọ béèrè

lọ́wọ́ ni fa inna rasulillah sallallahu alayhi wa sallam amarana bi dhalik torí pé anabi ti pa wá láṣẹ pẹ̀lú bẹ́ẹ̀ ọ parí débi lahu hukmu rafa ó ní ìdájọ́ kọ́rọ̀ anabi nù ṣùgbọ́n kò tún dánu dúró bẹ́ẹ̀ ó tún ní alla nasila salatan bi salatin ọ̀rọ̀ anabi wa ni ẹ gbọ́dọ̀ so sọláàtì kan papọ̀ títí tá a fi sọ̀rọ̀ náà aw nakhruj àbí tá a kọ jáde kó nu masjid rawahu muslim ntí muawiya wa lu ẹ̀rí fún ṣé lọ́tẹ̀ ju ẹ̀rí lọ ni àbẹ́rì lọ́tẹ̀ ju ntó lò fún tá a bá ti sọ̀láàtù jùmọ̀ ọ gbọ́dọ̀ so sọ̀láàtù jùmọ̀ àmọ́ sọ̀láàtù mi ṣáájú kó o tó sọ̀rọ̀ àbí kó o tó kọ́kọ́ jáde kó nu masjid anabi sallallahu alaihi wasallam ń pa wá láṣẹ hadith nù pé a ò gbọ́dọ̀ so sọláàtì kan má sọláàtì míì àyàfi kọjá pọ̀rọ̀ yà wọ́n àbí jíjáde nù masjid. ṣé ibi tó ń lò sí lọ́fẹ̀ jù ni àbẹ́rì lọ́fẹ̀ ju ibi tó lò sí lọ ẹ̀rí fẹ̀ ju ibi tó lò sí lọ ok tó bá kó pósìtì lọ́sẹ̀lẹ̀ ńkọ́. sàgbà nàbí sallallahu alaihi wasallam sọ pé tó o bá ti salatul jumu'ah ọ gbọ́dọ̀ ṣe náfìlà kan lẹ́yìn rẹ̀ ṣáájú kó tó fọ̀rọ̀ yà wọ́n àbí jíjáde kúrò nínú masjid èmi wọn á lo ẹ̀rí yẹn fún tó o bá ti salatul maghrib ọ gbọ́dọ̀ yẹn náfìlà lẹ́yìn maghrib ṣáájú kó tó fọ̀rọ̀ yà wọ́n àbí kó nínú masjid ṣé ẹ̀rí yẹn tó lè gbé e eléyìí la máa ń pè nínú usul fiqh wípé tí Muawiya àti ń bì báyìí ibi tó lò ó sí ọha ẹ̀rí tó bá kiri ọ̀fẹ́ ẹ̀rí yẹn wúlò ayé ad-dalilu a'ammu min ad-da'wa àbí òye wa ad-dalilu a'ammu tí dalilu bá wà akhassu min kò lè wúlò tó bá yẹ pé dẹ̀lílù wá lórí sọ̀láàtì jùmọ̀ àwa fẹ́ lò fún magrib tó lè wúlò àmọ́ ńgbà tí ẹ̀rí wá lórí gbogbo sọ̀láàtì ṣé gbogbo sọ̀láàtì la lè lò fún àbí ṣe gbogbo sọ̀láàtì torí pé ẹ̀rí yẹn wá lórí pé gbogbo sọ̀láàtì tó bá parí o ò gbọ́dọ̀ yẹn láti là lẹ́yìn ẹ̀ ìwọ wá ń lò lọ́kọ̀ọ̀kan ló kọ sọ̀láàtì tó bá parí sọ̀láàtì làásù tó bá parí sọ̀láàtì magrib bá parí sọ̀láàtì sampo kan èyí tí ṣe sọ̀láàtú aljumua torí ẹ̀ àdéhùn wa fi hàn gbogbo sọ̀láàtì tá a bá parí tá a fẹ́ yan náfìlà lẹ́yìn rẹ̀ àfi kọ́rọ̀ òtún kọ́kọ́ síwájú àbí kíṣẹ́ kan kọ́ yà wọ́n bí jíjáde kúrò nínú masjid wọ́n kàn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àpèjúwe ní kéṣe dandan kọ́ jáde so àbí kó rìn lọ kò tún rìn bọ̀ ibi tó ti sọ náà yẹn ni kọ́ bọ́ bẹ́ẹ̀ níbo ti rìn ṣe eléyìí ni torí kó tún wá nínú àdìsí kan wípé ayé àjẹsọ ahadukum an yataqaddama aw yata'akhkhara aw an yaminihi aw an shimalihi fi as-salati ya'ni as-subha ìyẹn ni wípé tẹ ẹ bá parí sọlá kí ló ṣòro fún ẹ láti bọ́ sápọ̀ ọ̀tún ibi tó ti ṣe ọ̀ràn yẹn kọ́ yẹn náfìlà ń bẹ̀ bọ́sá pọ́ọ̀sì ibi tó ti ṣe ọ̀ràn yẹn kọ́ yẹn náfìlà ń bẹ̀ bọ́sẹ́yìn súnmọ́wájú sẹ́wọ̀n pé a ti fi ibi tá a ti ṣe lẹ̀ hadisi yìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ alimam Abu Dawud ló gbà wá bọ́sẹ̀ imam Abu Dawud ló ti sọ fún wa pé tí mo bá gba hadisi kan wá tí mo bá dákẹ́ lẹ́yìn rẹ̀ hadisi yẹn jẹ́ salihul hujja alẹ́ fi sẹ́rí so òun ò ní sọ fún ọ pé sọ̀hí ìbàyí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bíi tani àtẹ̀rẹ̀mẹ̀dì yù torí gbogbo àdéhùn tí tẹ̀rẹ̀mẹ̀dì bá mú wa sọ̀hí ìbàyí hasanu sọ̀hí hasanu gàrí la na'rifuhu illa min hadha al-wajh Abu no general principle ẹni hadith tí mo bá ti lè dákẹ́ lẹ́yìn rẹ̀ fẹ́lẹ́ salihul hujjah. èyí tí mo bá sọ̀rọ̀ lórí rẹ̀ ọ̀hún ọ̀kẹ́rẹ́ àlè mo máa ní bọ̀ọ̀yì bọ̀ọ̀yì fún so bẹ́ẹ̀ làbú dàwúdà rí wọ́n tún á gẹ̀ẹ́tì pé àwọn àbòmíì fa tí àbùdá òdò ti sọ̀rọ̀ ẹ̀ kọ́ sọ̀rọ̀ so yé <laughs> bẹ́ẹ̀ làdé sì kọ́ sọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀ sẹ́wọ̀n pé tá a bá lo general principle rẹ̀ á pè àdé ah, sì máa ló wọ́n á rí i pé àwọn abìkan wà tí ò ti sọ̀rọ̀ ẹ̀ kọ́ sọ̀rọ̀ torí rẹ ní olùmọ̀gbà alḥafiz almundhiri rahimahullah ló tún fi wá ṣe kan lórí sunan abi dawud yìí kan náà gbogbo ní abu ọ̀sọ̀rọ̀ ń bẹ̀ tó ẹ̀ kọ́ sọ̀rọ̀ kò ń sọ̀rọ̀ <laughs> so èyí tí o sì sọ̀rọ̀ tí ọ̀yọ́ kọ́ sọ̀rọ̀ onú màdìsí wọn onú ò ní sọ̀rọ̀. so ẹ gbogbo eléyìí lọ ran àwọn lọ títí tí gbogbo rọ àlùbáni náà fi dé gbogbo rọ eléyìí náà làwọn náà lù tó ran wọn lọ tòmúndìrí lè sọ pé Abu Dawud sọrọ ẹ̀kọ́ sọ̀rọ̀ torí pé nǹkan kan báyìí báyìí báyìí tó ayé fún mi so irú rẹ̀ làdéhìí ọ̀rọ̀ pọ̀ àwọn tó dé lẹ́yìn náà ni ah, mọ̀rọ̀kọ́ ẹ̀ máa bá ma máa pé ọ̀bọ̀ if ìtumọ̀ rẹ̀ dáa nísìn abẹ́ ẹ̀ mà àdìsí Muawiya nísìn Ànábì sallallahu alaihi wasallam sọ pé má sọ̀sọ̀ láti kan má sọ̀ láti kan ṣáájú kó tó sọ̀rọ̀ àbí jáde ok a rí wípé kìí ṣe jíjáde gangan náà gbà lérò ṣe tí ó jẹ́ kí sọ láti yìí sọ́tọ̀ tòwárẹ́ yìí aṣọ pé tùmọ̀ rẹ̀ dáa tó má parí sọ tí mo bọ́ síbòmí ó ti túmọ̀ sí pé n so sọ láti má sọ láti láì sẹ́ńtì yóò mú ni mọ̀ yín pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wọn rìn torí ẹ̀kọ́ fẹ́ sẹ́ ẹni lẹ ṣùgbọ́n tùmọ̀ rẹ̀ ṣe déédéé tẹ̀lé ìtumọ̀ sí wípé ó tún wá náà àdéhùn kan etí ṣòkání tóun náà mú wa nínú tírà rẹ̀ Nailul Awtar òun sọ yìí pé anabi sallallahu alayhi wa sallam wọ́n ní gbogbo ibi tẹ́ bá ti ṣe sọ láti láyé wọ́n jẹ́rìí fún yín jọ́gbìn dàrú kìyàmù torí rẹ̀ tẹ́ ẹ bá parí fàríbọ̀ ẹ̀yẹn náà fi là ń bomi torí gbogbo wọn jẹ́rìí fún yín jọ̀gbìn dàlùkìyàm Ṣawkani ní hadithi yẹn náà fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ dáa ìtumọ̀ rẹ̀ ṣe déédéé nítorí wa shahidin wa mashhud tọ́ba lọ́wọ́ tafsiri rẹ̀ nínú rẹ̀ náà ni pé àwọn nǹkan púpọ̀ jẹ́rìí fún yàn tó o ṣe fàríbọ̀ bí o ṣe náà lẹ́ńtọ́ dáná wọ́n jẹ́rìí fún àwọn jẹ́rìí fún ni àbí wọ́n jẹ́rìí takò tọ́ ilé ìjẹ́rù ṣe jẹ́ mẹ́ o hadith ẹlẹ́kẹta ilé ìwà lọ́tọ́dọ̀ Abu Hurayra radiyallahu anhu wọ́n lànà bí sallallahu alaihi wasallam sọ pé man igtasala ẹnikẹ́ni tó bá wẹ̀ ah ọ̀dà kéèyàn o sáà wà lẹ́lẹ́ ẹlòmíì ọ̀dáhùn tọ́ ọlọ́njẹ́ alẹ́ máa wẹ̀ dáadáa torí pé Islam ẹ̀sìn mọ́tótó ni ẹ̀ bá àwọn àti péjọ tán pọ̀ báyìí ẹlòmíín ti ń fẹ́ràn rẹ tẹ́lẹ̀ yọ bẹ̀rẹ̀ sí kórìíra rẹ abẹ́ ìfura bẹ́ẹ̀ torí ẹlòmíín ò ní opportunity àti jókòó súnmọ́ tó báyìí rí mo fẹ́ ti ń gẹ̀ẹ́t abẹ́ gẹ̀ẹ́t torí pé ẹlòmíín ní sìn ìgbà tó súnmọ́ dáadáa yín wọ́n máa gbọ́ wọ́n máa gbọ́ àwọn òórùn àwọn òórùn kan tó yẹ pé la la hawla wala quwwata bàbá yìí wọn ò ti wẹ̀ tó ń sẹ̀kàn báyìí kọ́lẹ̀ lómi wọn tún máa sọ bẹ́ẹ̀ lọ́gbà á ah, ìdá ń bẹ lára alágbájá kò sí ni nítorí pé àkàrà ọ̀kùnrin lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti àmọ́ tí wọ́n ti jókòó lẹ́gbẹ̀ẹ́ ara àmọ́ bá bí ya ṣe ń rùn àmọ́ bí gbogbo ara ṣe ń rùn pé ó báyà wọ́n sinra ni wọ́n hmm? so Islam ọ̀wá fẹ́ ntí mùsùlùmí ó fi máa tó fi máa inferiorize mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ọgbọ́dọ̀ máa wo mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ bí ẹni àpọ́nlé ni ẹ̀hìn pẹ̀lú rẹ̀ náà láyà kọ̀kọ́ ṣiṣẹ́ rẹ̀ káwọn ọmọ ẹni dọ̀tí káwẹ̀ mànígẹ tàṣálà ẹnikẹ́ni tó bá wẹ̀ tọ́ ṣé ó ń túbọ̀ sí pọ́nrán àyàn ní gúúsùlù mànígẹ tàṣálà àdìsí yìí ń tọ́ka sí pé kìí sọ̀ràn ẹ̀ yàtọ̀ sádìsí tó sọ pé gúúsùlù jumu'ati wájibun ala kulli muhtalim ọ̀ràn àyàn ni wọ́n jùmọ̀ àjẹ́ lórí gbogbo ẹni tó ti bàlágà àwọn àdìsí kan àwọn tún wá àwọn tọ́ka sí pé kì í sọ̀rọ̀ àyàn apá kan nínú àwọn olùmọ̀gbọ́ yìí pé ọ̀ràn àyàn ni wọ́n ẹjú mọ́ á ghayru shart ẹni pé a fi so gbogbo àdìsí yẹn pọ̀ pé ọ̀ràn àyàn ni wọ́n ẹjú mọ́ àṣùgbọ́n kì í ṣe condition tọ́lọ́ wọn fi gba salatul jumu'ah wọn kò ẹgẹ́ tiẹ̀ tá a bá mú eléyìí ọkàn balẹ̀ jù so that àwọn èèyàn ní take care for granted tí wọ́n kàn máa hmm? sọ́dà abẹ́ ǹjọ́ júmọ́ à kéèyàn ọ̀wẹ̀ sọ́dà abẹ́ wọ́lá àìkọ̀dà lọ́jọ́ ọdún mà ní tẹ̀lé wájibun ghayru shart tó yé ẹ̀sẹ̀ rà mọ́ bá ṣe lò yẹn ni pé dáhà sọ pé wájibun yẹn ni pé gbogbo ẹni tó bá wẹ̀ ẹ́ ààyìn yumdahu shar'an ẹni tí ó bá wẹ̀ ńkọ́ yunam shar'an abẹnú àtẹlù lábẹ́ òfin ṣẹ̀ríà ẹ̀mọ̀ pé ìgbà tí Uthman radiyallahu anhu tọ́pẹ́ kó tó wá sí jùmọ̀ à Umar ti ń ṣe kútúbà ẹ wọ Uthman ni báyìí báyìí báyìí báyìí ni kódà gan mo ní mo bá sáré lọ sa àlọ́ alákùnmá ọ̀wẹ̀ sẹ́mi pé bá wínú sẹ́ni tí ọba aburú àbúrò tún sọ pé ah, àlọ́ alábáwò àlọ́ aláṣẹ́jẹ́ báwò nbọlẹ̀ rí náà wà pé dandan ká ká wẹ̀ sẹ́mi pé Usman náà bá máa béèrè ẹ̀hẹ́n so ó túmọ̀ sí pé wọ́n bá yàn wù téèyàn bá ṣe ṣùgbọ́n àní sọ pé kò ní salatul jumu'a nígbà tí o ti ṣe nítorí àwọn àdéhùn tó sọ pé man ightasala man tawadda'a yawm al-jumu'a fabiha wa na'imat wa man ightasala fal-ghuslu tó pẹ̀lú eléyẹn àwọn àdéhùn yẹn ọjọ́ tò ní ìsìnkí ni ìdájọ́ káwẹ̀ ǹjọ́ jùmọ̀ ẹ bá ní dáhùn ẹ dáhùn ẹlòmíì kó ti dé òun ti dé lẹ́tọ̀ látàárọ̀ bó ló ń ti máa wẹ̀ ibẹ̀ lòun máa gbà lọ sí jùmọ̀ àfá ilẹ̀ ẹlòmíì ò fi lè dáhùn sọ̀rọ̀ yẹn ní àbí sọ̀rọ̀ yẹn alhamdulillah sotaba ti wàá mọ̀ bẹ́ẹ̀ ọ̀dà tí ìdíwọ́ kan bá mú yàn máa wẹ̀ ńkọ́ èèyàn sẹ̀ sọ́wọ́n á dìklẹ́ àpéyàn ní ní sọ̀látùl jùmọ̀ èèyàn ní sọ̀látùl jùmọ̀ Inshallah, inshàlá kágbà Tá táwọn sọ pé gúúsùlù yọmọlù jùmọ̀ à bó wọn ṣe máa wẹ̀ náà rí. ìwẹ̀ tí àmì jẹ́yìn oorun irú ìwẹ̀ wo ni lọ́dọ̀ tiyín. náà ṣe kẹ̀kẹ́ àtọ́sẹ̀ láàbì máa wẹ̀wẹ̀ jùmọ̀ à. sọ̀gáàrì túmọ̀ kí wọ́n ní ká wẹ̀wẹ̀ jùmọ̀ à ká má bàa máa rùn. ṣé èèyàn kàn fún mi para ó ní kéèyàn má máa rùn ẹ máa kó mi tí ẹ máa tún fi pa òógùn lára aró òórùn àbí òní òórùn yóò rùn plus kí á lè rí sí i. <laughs> àwọn olùmọ̀sọ yìí pé ìwẹ̀ yìí bí ìwẹ̀ jànábà gàgàn ṣùgbọ́n kò burú tẹ́nìkan bá tún wẹ̀wẹ̀ kàìnkàìn àtọ̀sẹ̀ àbí òye wa pàápàá jùlọ lẹ́yìn tó bá wẹ ti júmọ̀à kò sí tó burú mbẹ àmọ́ sọ àlọ́ àlá rẹ o sálọ̀ àlá bá ti lè já mbẹ o kí látúnṣe àlọ́ àlá látúnṣe ilé ìjẹba kò sómi ẹ̀rà ọlọ́gbọ̀n láti rí sọmọ atẹlẹjúmọ̀à lẹ́yìn náà tó wá wá sí júmọ̀à ẹ bá ní falà sọmọ yẹn pé lẹ́yìn náà ń tọ́ka sí pé kìí ṣe dandan ẹni pé tí wọ́n bá ti wẹ̀ tán kò sì máa lọ sí júmọ́ à gẹ́gẹ́ bí tani ṣe sọ ìmáàmù Malik ìmáàmù Malik ní tí wọ́n bá ti wẹ̀ kíákíá kọ́ máa lọ sí júmọ́ à tọ́ ọ bá jẹun lẹ́yìn ìgbà tó wẹ̀ tán kó tó lọ júmọ́ à ó tún tún wẹ́wẹ́ tọ́ bá jáde ńlé tọ́ ọ sọ pé ń lọ júmọ́ à ó ti wẹ̀ tán ọ̀ ń lọ júmọ̀ ọwọ́ àyà ṣọ́ọ̀bù ó tilẹ̀kùn ó tuntun wẹ̀wẹ̀. alhamdulilayi àdìsí eléyìí ó ti fún wa ń sinmi díẹ̀. ó ní fún mà lẹ́yìn náà yẹn ni pé inṣàlá tí yẹn bá wẹ̀ lẹ́yìn gbàtà alifájàrí ti yọ pẹ̀lú àníyàn pé òun wẹ̀ júmọ̀ à tó wàá lọ sí júmọ̀ à lásìkò júmọ̀ à pẹ̀lú wẹ̀hún inṣàlá yọ gbàládà rẹ̀. mo rò pé yé wa tó a jẹ́ pé a ní sinmi díẹ̀ ń bẹ̀ àmọ́ láàrin mo ti wẹ̀ látàṣùbà hàn ètò mo padà lọ wẹ̀ fún júmọ́ àmọ́ agbájúmọ́ àlọ́ owó lọ́dà jù kọ́ lọ wẹ̀ ni torí pé tó bá lọ wẹ̀ yẹn wọ́n náà ó rí ìtumọ̀ tó ga fún ìjọsìn yẹn àtọ̀sẹ́ tó ti wẹ̀ látàrọ̀ tó tún ti làágùn làágùn especially ẹni tó wẹ̀ látàrọ̀ tó tún ti aláàrù kí ni fáìdà rẹ̀ ó tún lọ rọ àpèlú bọ́ sọ̀rọ̀ pé ó ti làágùn burúkú nígbà tó bá dé mẹ́sídìí nǹkan kí là ń sá fún kí là á rí eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ o. thumma atal jumu'a wọ́n ní lẹ́yìn náà tó wá wá sí jumu'a jumu'a wo lèèyàn lè lọ bá ṣé jumu'a kan bẹ téèyàn máa lọ bá ẹ dá mi lóhùn anabi sallallahu alaihi wasallam náà tó wá wá sí jumu'a ibo ni jumu'a náà tó lọ masjid ni wọ́n gbà lérò tó yé wa ayé thumma ata masjida jumu'a masjid aljumua lẹ́yìn náà tó wá sí masalasi bíi tá a ti fẹ́ ṣe sọlẹ́tù aljumua sọsọlẹ́mà kùdìrọ̀lẹ́ tó wá sí sọlẹ́tù tó lọ́wọ́ bá kọ́ pé kó lè ṣe yẹn ni pé ńgbà tẹ dé yùn ìmáàmù ò tí ì dé ọwọ́ abẹ́rẹ́ sí ni yẹn fìlà iye tó bá ní kó lè yàn ọbẹ̀rẹ̀ sí ni yẹn fìlà iye tó bá ní kó lè yàn tó eléyìí ń tọ́ da ni àsọkò eh, sọ̀látù jùmọ̀ kò ní náfìlà síwájú ẹ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀ ìyẹn ni pé iye kíye tọ́lọ̀ ní kò lè yàn síwájú kí mọ́mú tó dé rákà méjì sálámà rákà méjì sálámà rákà méjì sálámà títí tí yóò fi súnmọ́ gbà tí ìmáàmù ó dé ìgbà tí ìmáàmù wa dé lọ arántí pọ̀ yẹ kó o ṣe náfìlà kí láà sọ fún un túlà jókòó kíni tó yẹ wa ẹ ìgbàdánà bí ni thumma salla ma qaddara lahu ẹ salla ma qaddara lahu qabla maji'i al-imam àwọn ọkọ̀ jẹ́ al-imam fala majala li dhalik lẹ́yìn tí ìmáàmù ti dé kò sáyè fún ìyẹn ní ká tó tu wá tẹ́lẹ̀ o ti ṣe tahiyatul masjid o ti jókòó nu masjid ìmáàmù wa dé ọ torí pé tí ń ṣe wọn ta kò fi ọlọ ẹni tó bá ẹsẹ̀ dé ni làyè gbà pé kó ṣe kí ni tahiyatul masjid abẹ́ni tó bá ti dé ti pẹ́ olóòlù máa yan náfìlà yẹn lọ títí di ẹ̀bá àgbà tí ìmáàmù òde tó máa ẹni tó bá sọ pé náfìlà arákà méjìlá là máa yàn bẹ́ẹ̀ o bídíà ni àbí èsè bídíà bídíà ńgbà tó ti fún nọ́mbà tó máa sọ láàmà máa yun lọ́fùtún náà so ìgbà tó sì jẹ́ pé kò sẹ́ẹ̀rì kan tó sọ pé àfikún pé mẹ́rin àfikún pé méjì àfikún pé mẹ́jọ fún ọba ti ṣẹ̀ṣẹ̀ hiyatul masjid ìwọ náà ti bọ́ sábẹ́ ẹni tí ó gbọ́ láàyè mo rò pa afura tahiyatul masjid nìkan ló ṣe o ti bọ́ sábẹ́ ẹni tí dáadáa yóò jẹ́ tiẹ̀ thumma anfata lẹ́yìn náà ó wá dákẹ́ kí ló dé tó fi dákẹ́ pé kí ìmáàmù tó dé yẹn ó dákẹ́ ta ló ní nítorí pé lóye lọ̀rọ̀ ń bá wí ọ̀n yẹn náà fìlà rẹ̀ títí yẹn ni pé ńgbà tí ìmáàmù adé ọ̀dà dúró ìmáàmù bẹ̀rẹ̀ kútúbà ọ̀dà kẹ́ ṣé dídákẹ́ lọ́jà ni àbí títẹ́tí tó alẹ́ tẹ́tí ká tó máa sọ̀rọ̀ ajẹ́pẹ́ méjèèjì ọ̀tẹ́tí ọ̀dákẹ́ ó sì tẹ́tí tó ṣeé ṣe ká tẹ́tí láì dákẹ́. torí pé ọlọ́wọ́ bò fi ọkàn méjì sínú wa ma ja'ala Allahu li rajulin min qalbayni fi jawfihi ọlọ́wọ́ fi ọkàn méjì sínú gbáàyà nìkan ó lè máa sọ̀rọ̀ kó súnmọ́ gbọ́n tó ń wí fẹ̀yìn kí bá lómi ṣe máa ṣe nu yọ máa ní tẹ́tí ọ̀rọ̀ tó ń sọ pé à ń gbọ́ kí lẹ̀ ń gbọ́ irọ́ torí ẹ̀ wàá حتى يفرغ الإمام من khutbatih tí ó sì dákẹ́ tí ó tẹ́tí títí tí lè máàmù ó fi parí kútúbà rẹ̀ ó túmọ̀ sí pé ìgbà wọn là gbọ́dọ̀ sọ̀rọ̀ ìgbà tí ìmáàmù bá ń ṣe kútúbà ok ìgbà tó jókòó láàrin kútúbà méjèèjì yẹn kọ́ tó ń sì ṣe kútúbà lọ kò sí kútúbà lọ ajẹ́pá a lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ lápá kan náà olùmọ̀wé àwọn kan là sọ̀rọ̀ torí pé jókòó yẹn ó kéré púpọ̀ débi wípé òun gan bí aláìsí ni torí ọ̀ sọrọ sọ̀rọ̀ ńgbà tó jókòó ó ti wá parí kútúbà kó tó kúrò lórí ti ṣe tá a lè a lè sọrọ mọ̀nà torí pé kíni tí wọ́n ń ṣe lọ ni wọ́n ń ṣe lọ ẹ má sọ̀rọ̀ má sọ̀rọ̀ báwo ṣé yẹ wa thumma yusalli ma'ahu lẹ́yìn náà tó wá ṣe sọ̀láàtì pẹ̀lú ẹ̀ ìmáàmù ti parí kútùbà tó bá tún ṣe sọ̀láàtì pẹ̀lú ẹ̀ ghufira lahu ma baynahu wa bayna al-jumu'ati al-ukhra ọlọ́run ṣàforíjì ti ń bẹ láàrin júmọ́ àyí àti júmọ́ àti ń bọ̀ fún ẹ̀ṣẹ̀ ti ń bẹ láàrin júmọ́ àyí àti júmọ́ àti ń bọ̀ ọlọ́run ṣàforíjì rẹ̀ fún wa fadlu thalathati ayyam pẹ̀lú àfikúnjọ́ mẹ́ta jùmọ̀ àti jùmọ̀ àjọ mélòó nù méje ẹ tún fi mẹ́ta kún alhassanatu bi ashri amthaliha gbogbo dáadáa kan dáadáa lọ́pọ̀ rẹ̀ mẹ́wàá lọ́lọ́run máa fún yà torí pé o ṣe àwọn nǹkan wọ̀nyí tuntun gbọ́ o ọ̀wẹ̀ yàtọ̀ sẹ́ni tí ó wẹ̀ o ọwọ́ sí jùmọ̀ ọwọ́ sí masjidil jùmọ̀ yàtọ̀ sẹ́ni tí ó wà masjid tó ń lọ sí salatu dhuhur fasalla ma qaddara lahu yàtọ̀ sẹ́ńtọ́ wọn masjid tọ́ka jókòó tí o ṣe ó kéré ju tahiyyatul masjid thumma anfata lẹ́yìn náà tó dákẹ́ tó tún atẹ́tí yàtọ̀ sẹ́ni tí ń sọ̀rọ̀ tí ò dákẹ́ títí tí ìmáàmù fi parí kútùbà rẹ̀ tó tún wá sí salatul jumu'a pẹ̀lú ìmáàmù ọlọ́run ṣàforíjìn àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí ń bẹ láàrin júmọ́ àyè sí júmọ́ àti ń bọ̀ fún ọ pẹ̀lú àfikún ọjọ́ ó di ọjọ́ mẹ́wàá ẹ dákun lọ́sọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run máa fún yẹn ìyẹn kú oríire àbí òkú oríire síbẹ̀ ìrànkè máa dé sí náà wàlùjúmọ̀tò ìlàlùjúmọ̀ mùkàfìrọ́tún lè máa bẹ̀yìn ọ̀húnmá ìdàjútó ní bẹ́tìlì kàbáyé ìdàjútó ní bẹ́tìlì kàbáyé lófìrà lọ́hùn máa bẹ́yìn ìlàlùjúmọ̀tò ìlàlùjúmọ̀tò ìlùkùrọ̀ ìwọ wọn wà parẹ́ fún ọ táwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni àbí kéékèèké kéékèèké ni o torí alùkàbáyé ìrìlá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìtúbà ló lè parẹ́ torí ẹ gbogbo etí ọmọ gbogbo anabi sọlá ṣọlá ń sọkẹ́ gómìnà làwọn máa tọkọ dáná mi nǹkan bèyí àkọrọjà mi ń dùn ún bèyí kàyọ ọmọ ọ̀làdẹ́tò ó ń mọ̀ ó àbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ẹ máa ń kọ́ ọmọ rọmọbọ́nà ìmánu àtìsáábà gómìnà làwọn gbogbo orú àwọn àdìsí yẹn ọ̀n tọ́ka sí tọ̀gá ẹ̀rù ni àwọn lámàm yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ bí òkè àwọn gbogbo orú àwọn sẹ́yìn kò lè parẹ́ fún ọkọ mọ́tàn ara jẹ́ àfi kó túbà lọ sọ́dọ̀ ọlọ natubu ila Allahi jami'an ayyuhal mu'minun àmọ́ ọ̀rọ̀ yìí pé ẹ ńgbà tó ń sọ pé kúbúrọ̀ lọ́wọ́ mọ́tò àbí ẹ al-umratu ila al-umra mukaffira ọ̀kan lọ sí umra lọ́dọọdún ọ̀n tán ara rẹ jẹ kabairu bẹ́ẹ̀ ń retí rẹ ń jọ gbẹ́ndẹ̀ al-qiyama àwọn sọ̀gáìrù ìnirú àwọn bá ń bẹ̀rẹ̀ kẹsàn. aleykum salaam. kọ̀sẹ́sẹ̀ fọ́nà onílàdá tó pọ̀ onílàdá tó pọ̀ ìyẹn kó bìnrin tọ́kí sọ̀látù bọ́ọ̀rù ló máa ń ṣe lọ́jọ́ júmọ̀ nílé rẹ̀ tí ì lọ sí júmọ̀ à wọ́n ní sẹ́sẹ̀ kan bẹ̀ fún kọ̀sẹ́sẹ̀ láàdá ńlá torí pé kó wọn ṣe sọ láti ń lè rẹ lóore ju ọlọ mẹsíd lọ gbogbo ìdáná bí sọlá àti sọlá sọ pé tó bá wẹ̀ tó wá sí mẹsíd lẹ́yìn náà tó yan náfìlà tó tẹ́tí gbọ́ imam tó ṣe sọ láti pẹ̀lú ẹ̀ lọ́wọ́ ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kéékèèké tó ti síwájú fún ẹ inṣàlá irú rẹ̀ ń bẹ fóbìnrin náà ti ṣe sọ láti ń lè rẹ náà àríkùsọ̀rọ̀. méjì náà ń tàhíyà tó College kò lè jù bẹ́ẹ̀ mọ́ ẹni tó bá tún fẹ́ yẹn náà fi lànà. Ah, ti parí nù àní ni wọ́ọ̀kì gbogbo ń dọ́sìn ní sẹ́yìn bá ṣe ọ̀ ni wọ́n gba aládà rẹ̀ àlùwalá mi ajá kò jẹ́ kí n fulfili gbogbo àwọn conditions yẹn inshallah à ń bẹ́ lọ́nà táníyàn rẹ̀ bá dáa kọ́ gba aládà àbí tó ṣe dé. Thank you.

àmọ́ tó bá yẹ pé ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ jìnnà síbi tí wọ́n wà ọ̀gbọ́ ẹ̀kan láàrin lọ́rọ́ kan wá ń padà alhamdulillah èèyàn ní problem mọ́tẹ́ yẹn máa ń gbọ́ dandan ni kéèyàn dákẹ́ ọwọ́ àkùsọ̀ wọ àwọn ìmáàmù tí wọ́n máa ń ṣe sọ̀látul jumu'a alẹ́ bá àfù wọ́n ti sọ kútúbà bọ̀ látàgò kan títí di mẹ́ta ẹ wá dúró àwọn èèyàn tí ó di lọ́wọ́ àǹfààní ìgbésí ayé tiwọn tó àwọn eléyìí ni lọ sọ́ra naam aleykum salaam. alhamdulilayi lábẹ́ òfin ṣẹ̀rí ọlọ́run kò sáwẹ̀ kan tánàbí sallallahu alaihi wasallam ń pè láwẹ̀ arúgbó kò sí àwẹ̀ tá a mọ̀ pọ̀ wà òun náà làwẹ̀ Ramadan kọ́nàjọ́ bá wa láyé kọ́ bá wa láyé kọ́nà wa lọ láti gbà oṣù kan máa wá síwájú Ramadan. wọn ń pè oṣù yẹn ní oṣù ṣàbán rọmọbọ́nà lóṣù kẹsàn-án ṣàbánà lóṣù kẹjọ ìyá Aisha radiyallahu anha wọn láwọn òróṣù kan alábi máa gbààwẹ̀ àtinúwánu rẹ̀ lọ́pọ̀ bí oṣù ṣàbán ìyẹn ni kó oṣù tó síwájú rọmọbọ́n ibẹ̀ yẹn làwọn olóríire ti máa ń borí tí wọ́n ti máa ṣùgbọ́n oṣù tí a kó sínú rẹ̀ nísìn oṣù Rajab táyé pé ń kú bíjọ́ méjì mẹ́ta mẹ́rin kò sí nínú òfin pé ká gbààwẹ̀ rẹ̀ gbogbo àdìsí tó wá tí wọ́n fi ń ṣeni lójú kòkòrò ká gbà kò sí ìtọ́fẹsẹ̀ rìn lẹ́nu ẹ̀ a sì ti mọ̀ pé tí ẹ̀rí tó múnádóko ọ̀bá sí fún kankan àgbọ̀dọ̀ sí o ọlọ́mọdé àfi àjẹrà wa lásán o ṣùgbọ́n téèyàn bá wá jẹ́ pé lójoojúmọ́ gbogbo oṣù ẹ̀ máa gbààwẹ̀ ọjọ́ kẹtàlá ìjọ kẹńlá ìjọ kẹẹ̀ẹ́dógún oṣù Islam tí oṣù rọ́jàbù náà bá dé kò burú kẹgbà nítorí gẹ́gẹ́ bí ìṣe yín ní gbogbo oṣù torí pé Ànábì sallallahu alaihi fi hàn wá irú ọlá ńlá tí ń bẹ fún gbogbo ẹni tí wọ́n fi jọ́ mẹ́ta gbáwẹ̀ nínú oṣù ìjọ kẹtàlá kẹńlá kẹẹ̀ẹ́dógún yóò dàbí ìgbà tí gbogbo ìgbésí ayé yín fi ń gbáwẹ̀ ni torí àwọn ẹjọ́ kan ládàá àwọn ẹjọ́ mẹ́wàá ni láti ti mọ̀ pé bọ́jọ́ oṣù bá pọ̀ títí kò lè jọgbọ̀n lọ́nà Islam ajẹ́kẹ́ bí ìgbà tí gbogbo oṣù lẹ́ fi gbà wẹ̀ ni èèyàn sì máa ń gbà àwọn ẹjọ́ alhamis àti ọjọ́ àtìní ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ kò burú tí rọ́jàb náà bá dé kẹ́ ẹ máa gbà lọ bẹ́ẹ̀ sì máa gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n èyí burú ni pé ká pé gbogbo àwẹ̀ rọ́jàbù ẹ fẹ́ gbà láti bẹ̀rẹ̀ rọ́jàbù dópin eléyìí ọ̀tàkùn súnà ànábì sallallahu alaihi wasallam naam aleykum salaam. àkọ́kọ́ ni pé kéèyàn lọ dáná lórúkọ ọpọ́ ọmọ wa fẹ́ fi ọmọ yín kò sí tó burú ń bẹ lábẹ́ òfin ṣẹ̀ríà so eléyìí wọ́n ń pè ní alkhitba pé ọmọ yín fi hàn kó n fẹ́ fi ọmọ wọn káwọn náà bá wọn àmọ́ bẹ́ẹ̀ kí wọ́n má tètè kẹ́ lómi ọ̀wá ọmọ yìí títí tó ọmọ àwọn ìfẹ́ àbí tí pàtì tọ́ba wá ṣeéṣe péjọ ta lọ yọjú tọ́ba lè so yìgì rẹ̀ fún alẹ́ kan náà ó jù ọmọ kóra sí ìnáwó tí ò ẹ̀rí pé ti náwó náwó náwó náwó náwó níjọ́ tẹ lọ yọjú sọ́dọ̀ àwọn olóbìnrin ilé wọ́n tún má sọ níjọ́ tẹ lọ yọjú àwọn míì tówó ń bẹ lọ́wọ́ wọn wọ́n lè pa màálù níjọ́ náà lọ àwọn lọ yọjú lásán níjọ́ tẹ bàbá gbéyàwó ńkọ́ fi ń la wàhálà bọ̀ra wa lọ́rùn tó bá yẹ so igi fún yín na náà kò burú tí wọn bá sì so ọwọ́ ṣe lẹ́yìn bá ẹ wá ní pé bí àwọn èèyàn ṣe ń so igi iná ní Islam ní aṣọ ìmọ̀ ọ̀ma bí wọ́n ṣe ń so ń bí tẹ́ ẹ bá ṣàlàyé bí wọ́n ṣe ń so á wàá mọ̀ bó bá ṣe déédé tọ́lọ́ àbí ò ṣe déédé tọ́lọ́ lẹ́gbẹ̀ẹ́ ara wọn. <laughs> ala kulli hal ẹni tí ẹni tí wọn kúnlẹ̀ torí pé wọ́n fẹ́ yàwó àbí kọ́ dọ̀bálẹ̀ torí wọ́n fẹ́ yàwó kò gbọ́dọ̀ kúnlẹ̀ kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ òfin ọlọ́run ọgbà ká máa kúnlẹ̀ ń ọgbà ká máa dọ̀bálẹ̀ ń àtàní tọ́takọ̀ ẹ̀sìn tátàbá sì takọ̀ ẹ̀sìn ká pàtì àwọn àgbà wọn ò lè fọ́ máa fẹ́ tí kíni irọ́ lásán tọ́wọ́ akúnlẹ̀ tí ń fi àjẹ ọmọ yín fáin fáin tẹ̀wọ̀n pé ń tẹ́ ẹ̀kọ́ lẹ́tà sí ń kọ́ náà lẹ́ fi DHL gbà so tí ẹ bá wá pé ọ̀nà tó ń gbà so ìyì sọ́bófin ọlọ́run ọba mu àwọn ọ̀ma bẹ́ẹ̀ ṣe so torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan láwọn bíbá ẹ̀kọ́ rí kọ̀dí náà ni bófin ọlọ́run ṣe wí ọ̀tọ̀ ọ̀tọ̀ ni táwọn máa ṣe kó lè bá a lóorìn kó lè bá bíwó àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n lè ní ah bàbá ìyàwó ẹ ẹ mú ọmọ yín ẹ lọ ti fún bàbá ọkọ kí bàbá ọkọ wa mú kó fi fún ọmọ rẹ̀ pé ìwọ la fi fún ẹ gbọ́ ẹ gbọ́ gbogbo ẹ ti dàrú bàbá ìyàwó bàbá ọkọ lọ́wọ́ fẹ́ ìyàwó ni ẹ bàbá tiẹ̀ ti á jẹ́ lẹ́yìn náà ọkọ tó wá fẹ́yàwó kò sínú sẹ̀rí àyè ká mú obìnrin ká lọ́ọ́ fi lé lọ́wọ́ gbogbo eléyìí rọ́ lásán ni wọ́n kàn jáwé sí rọ́ ẹ gbọ́ bí sèré àti sèwé ẹ̀yin lẹ́wọ̀n àmọ́ àmọ́ ṣé n tẹ̀ ń ṣe dà bí ọ̀dà n ti sẹ́rí àwẹ̀ ni pé tá a bá ti rí àlè ìjọ àbọ̀ kọ́bùl mo fi fọ́ mo gbà á tí àwọn ẹlẹ́rìí méjì ti jẹ́rìí sí tí sọ̀dá àkè tó wáyé láti lélẹ̀ lẹ́ẹ̀kan náà àbí ládéhùn ó ti parí yẹn pé gbogbo sáà ń dẹ́kun wákàtí mẹ́wàá wákàtí mẹ́ẹ̀ẹ́dógún àwọn ìdílé ọ̀kọ́ńkọ́. ẹ̀ẹ́dílé ìyàwó ńká bẹ́ẹ̀ lẹ́yìn jẹ́ sí wọn. so gbogbo eléyìí formality rọ lásán ni so máa sọ pé ìwọ bàbá ìyàwó fọmọ rẹ fún lágbájá tó fẹ́ fẹ́ ó lòún fi fún ìwọ náà pọ̀ gbà ó lòún gbà àwa ńkọ́ àti iye báyìí lọ afẹ́kù file lọ kò pe pé bóyá ń lọlé mo rò pé yé ó ò lówó ń bí àmọ́ òun fún ọ̀dà inshàlá òfun torí pé àti ráwọn experiences kan ní ìsìn táwọn ọmọ ọ̀daràn sáfẹ́yàwó ó sì tún padà kọ̀yàwó lẹ̀ láì san kankan torí ẹ̀ là ń ṣe insist mùsọ̀dá kò fi lè lọ ká lè máa ń tá a fẹ́ jẹ́rìí lé lórí tó eléyìí jẹ́ báwọn tó tá a bá ti ṣe báwọn ti parí ó ti parí lábẹ́ òfin ọlọ́run so ẹyin ẹ ń ṣe wàlímà ẹ ń ṣe wàlímà ọkọ ìyàwó lọ́lọ́run pé kó ṣe gbogbo eléyìí ọkọ tó fẹ́ ọmọ òun ni ọmọ adáná tí ó fún àwọn èèyàn ló ń jẹjẹ tòbí bàbá ìyàwó náà bá sì lówó tó fẹ́ ná ọlọ́run bó forè sí tó kò sí tó burú nu gbogbo ilé eléyìí jẹ́ bí islam ti ṣe ní kí wọ́n so yìí a sì ṣe kútùbàtul hájà kútùbà tí Ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe ń bẹ̀ yẹn nínú kọ́ yẹ pé bàbá ìyàwó ló ṣe àbí kọjọ́ pọ̀kọ ìyàwó ló ṣe àbẹ́ nìkan nú àwọn ẹlẹ́rìí ló ṣe lọ́ba tán so yìí ti sọnù lábẹ́ òfin ọlọ́run ọba tiwa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin náà. aleykum salaam. rárá rárá rárá àmọ́tá lọ bẹ̀ wọ́n ìnákùnà lásán ìnákùnà torí nísìnyí gbogbo ìnákùnà tí wọ́n ń ná yẹn wọn kọ̀ pé kí wọ́n fẹ́ra wọn kí wọ́n gbéra wọn lékì ọmọ ẹ̀jẹ̀ wọn o tí wọ́n ti bá wọn o. sòṣùwọ́n gbogbo wà nádàánù wọn na gbẹgẹ níka màjẹ ń mi wórówóró màjẹ ń mi wórówóró ètò dànù kásá ti fẹ̀fẹ̀ lárí ti rẹ̀ náà àríkú sọ̀rọ̀. lẹ́yìn náà wà ó bàbá ìyàwó lè sọ pé mo fi ọmọ mi fún ọ gẹ́gẹ́ bí ìyàwó wọn náà sọ pé mo gbà á gẹ́gẹ́ bí ìyàwó igi yẹn o so ẹ̀ ń tẹ̀ra ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó kìí ṣe ìyàwó mo rò pé yé wa yẹn rubbish ni o ìyàwó la wá fẹ́ àbá wá fẹ́ gẹ́gẹ́ bí àbọ̀dọ̀ lóru wẹ́ẹ̀dì la fi sọ pé bàbá gbọ́yàwó ọgbọ́ lárúbáwá ọkọ náà gbọ́ lárúbáwá fún lárúbáwá so igi jù torí òun èyí tó sì kọ́mọ̀ lẹ́nu àwọn èèyàn ni pé mo fi fún ọ gẹ́gẹ́ bí ìyàwó ọkọ náà pé mo gbà á <laughs> ẹlòmíì ti ronú lọ pé a ah, nígbà tó ń fẹ́ ìyàwó gẹ́gẹ́ bí ló náà rí <laughs> bẹ́ẹ̀ ni jíjẹun àti mímu nǹkan ní dúró pọ̀ dáa ká máa jẹun ká máa mu nǹkan ní dúró pọ̀ dáa wọn náà nàbì sallallahu alaihi wasallam tó mú mi ní dúró ṣùgbọ́n ní ká má mú mi ní dúró so ṣùgbọ́n àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọ́n ní èyí tó mú ní dúró yẹn ó fi ṣàlàyé pé kò burú ṣùgbọ́n kò dáa tó yàtọ̀ sí ká máa jẹun ní dúró àti jẹun àti mú wọ́n yẹ ká máa jókòó sí eléyìí jẹ́ ti jẹ́ mi. aleykum salaam. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. eléyìí ọmọ nínú pé yẹn ń sọ pé òun máa ń tọ́ pamọ́ eléyìí lọ jù náà àwọn olùmọ̀ àìmọye tí wọ́n sọ pé ojú òní rọ̀ àìmọye tí wọ́n sọ pé tó rùn ọ̀yọ́ sẹ́wọ̀n pé àwa mùsùlùmí là wà àwa sì mọ̀ pé kò sẹ́ńtọ́ máa ń tọ́pa máa fi ta ni Allahu Rabbul Alamin gbogbo ayé ló wá ń ṣe ẹ fẹ́ sọ pé kọ̀ kọ̀ right kọ̀ right kọ̀ right torí ẹ̀ ló ṣe wọn wọ́n sọ ní London nígbà kan pípọ́ obìnrin kan gbé àwọn ẹni tó ń ka ntí wẹ́dọ̀ òwì lọ́la ó gbé wọn lọ kóòtù pípọ́ wọ́n sọ pé lọ́la òjò ní rọ̀ gbà tó wọn á lọ sọ́fíìsì òun kó fáìlì lọ́wọ́ òun ò mú ọ̀mbrẹ́là lọ́wọ́ òjò wa rọ̀ ọ́ pa gbogbo ẹ mọ̀ pé gbogbo nǹkan làwọn máa fi pawó òjò wa rọ̀ ọ́ pa gbogbo fáìlì tó ń tọrọ lọ́dọ̀ ilé ẹjọ́ kó wọ́n san iye mílíọ̀nù báyìí fún o lè ọjọ́ <laughs> ìwé ṣe jẹ́ aleykum salaam. bẹ́ẹ̀ ni àwọn kan tí àwọn kan tí wọ́n ń tọrọ yẹn bákan méjì ẹ òǹkà tí wọ́n ní kó fi sí àkọ́kọ́ náà nǹkan tí wọ́n ní kó o mú wá yẹn kìí ṣe ìyàwó yẹn ni wọ́n fẹ́ fún àwọn ni wọ́n fẹ́ gbà wípé n tó fún ìdílé nù ètò fún yàwó sọ̀dáàkì rẹ̀ wọn ò ní bá gbà sòṣùgbọ́n ìta ń tọrọ yẹn wọ́n ní ìdílé wọ́n lè pé kíní kò rò ìdílé àwọn nítorí ṣẹlẹ̀ ni pé àwa kìí sọ̀rọ̀ a kìí ṣe égún kí làwa mùsùlùmí ẹ̀hẹ́n tó bá ní fún àwọn ẹlẹ́bùn àwọn gẹ́gẹ́ bí òbí ọmọ kò sí ọba ní lágbára ó lè fún wọn kìí sì ṣe àfúnma náà má tún ro lọ pé bẹ́ẹ̀ ti gbowó. Ah, ah from time to time tọ́lọ́n bá bu ọ láti rí máa ṣe dáadáa sí wọn a ti ti mọ̀ wípé ìyàwó tó lọ lé ọkọ àwọn bàbá àti ìyá rẹ̀ wọ́n máa rámì ìbò ń ṣe ń ṣe lọ látọwọ́ ọkọ rẹ̀ tó ń bá ń ṣe dáadáa láì jẹ́ pé wọ́n rò ó ti tẹ́lẹ̀ àwọn ẹ̀bùn dáadáa dáadáa ọmọ ẹ̀yọ sí wọn tó o bá sì ti yọ oríṣi kejì from time to time àwọn náà máa mọ̀ pé ah ọkọ̀ lágbájá àti ẹ́ ọ́ àtúrábù ni àbí ọ́ àti kú ni kò kú <laughs> kò kú ọmọ yín fail so gbogbo eléyìí ọmọ àṣẹlẹ̀ so tó máa wá pé su twenty one orógbó twenty one eh, ìgò oyin twenty one gbogbo ẹ̀ twenty one ẹ béèrè pé why this twenty one wọ́n sọ pé gbogbo àwọn ará ilé àwọn tí wọ́n gbà kọ̀ọ̀kan twenty one làwọn. Ajọkwe pé kò sí wàhálà sọ pé ah ilé wa ọgbọ́dọ̀ pé twenty one o kò ní pè ó sì lè jù lọ tòun ya bá ṣe ní kẹ́ ẹ á torí bọ bọ́yẹ bọ́ lọ́dà fún yín kò sí ní táwọn afẹ́ bìí ṣe òkúta bẹ́ bọ̀ tò wọ́n tún á sí o torí làwọn fi máa ṣàdúrà ẹ fọ́ ọmọ yín ọlọ́run ọ̀sọ̀kọ̀ tí ẹ̀jọ̀ máa mu tí wọn. tó ńgbà tí gbogbo wọn bá ti mà bẹ́ẹ̀ ẹ̀ rí i pé wọn ò ní dín in lọ́nà láti ṣe wọn ò Muhammad sallallahu alayhi wa sallam subhanakallahumma bihamdik ashhadu an la